pọ̀ jù lọ ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ ṣàánú wá ọlọ́run ṣògo community lélẹ́yìí tí mo ti ń sọ̀rọ̀ yìí o eléyìí ga jù èyí ní ọdún twenty oṣù júùnù ọdún twenty twenty one omi yìí ti pọ̀ jù o ó sì fẹ́ gbélé lọ báyìí o ẹ jẹ́ kí ìjọba Ògùn state honourable prince Dàpọ̀ Abíọ́dún ẹ wá já wa lóhùn ẹ wá ràn wá lọ́wọ́ o ẹ má yẹ kó mi yálé o ẹ má yẹ kó gbẹ̀yàn lọ́wọ́ ibi tí mo dúró sí yìí tí n bá kọjá bíi wàhálà lè ṣẹlẹ̀ ọ̀fọ̀ lè ṣẹ̀ ṣùgbọ́n mo ń bẹ̀ ìjọba Ògùn state Honourable Prince Dapò Abiodun ẹ má ràn wá lọ́wọ́ o ẹ má jẹ́ kó mi gbélé wa lọ o ẹ má jẹ́ kó mi iṣẹ́ ìjàmbá fún wa o Ọlọ́run Ṣógun community òun ni mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ní ìlú Ìjẹ̀bú Òde ohun mi ti há o mi ò lè sọ̀rọ̀ ju báyìí lọ o tó lé lé o ẹni tó bá wà ló lè sọ o wàhálà ti ṣẹlẹ̀ báyìí o wàhálà ti ṣẹlẹ̀ báyìí o omi ti ń yọlẹ̀ o omi ti ń wọlé onílẹ̀ o à ń bẹ ìjọba kó wọ́n ràn lọ́wọ́lọ́wọ́ o ẹjọ́ nítorí ti ọlọ́run o ìlú ìjẹ́bú-òde tí mo ti ń sọ̀rọ̀ ní ọlọ́run ṣògo community òjò yóò ṣe báyìí ń pọ̀ báyìí rí o ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí ní molipa express road gbogbo gọ́tà yẹn tí wọ́n ṣáláì sí bí housing estate ìjẹ́bú-òde ọ̀nà bíi ní gbogbo ẹ̀ ń bọ̀ o ṣe é ní bó ṣe ń ṣe ṣẹ́rọ́gbàrà láàrin àdúgbò láì ṣe ní odò láì ṣe ní okun láì ṣe ní ọ̀sà eléyìí pọ̀ o ìjọba Ògùn state ẹ̀rọ wọn lọ́wọ́ àwọn ọlọ́run lónìí ń báyìí sọ̀rọ̀ wa o ẹ ràn wa o ẹ má wa lọ o bó ṣe ṣe bó ṣe ṣe ni o bó ṣe ẹ ṣàánú wa omi ti yálẹ̀ ah, eléyìí pọ̀.